tọ́ ìbéèrè kejì kéèsì kejì rèé o ẹ rí i pé àkọlé àkọlé tá a fún jókòó ọ̀rọ̀ ìfẹ́ episode ninety eight ni pé ọ̀rọ̀ ẹ̀há àti ìgbéyàwó di wàhálà láàrin òbí àti ọmọ àti yanjú tẹ̀há ó wá kù ti ìgbéyàwó ọ̀rọ̀ ìgbéyàwó lọ báyìí o ọmọkùnrin kan ó rí ọmọbìnrin kan ó ní òun fẹ́ fi ṣe aya mùsùlùmí ni ọkùnrin mùsùlùmí ni obìnrin bó tilẹ̀ já sí wípé kì í ṣe pé ẹ̀sìn mú ẹ̀sìn ẹ̀ kì í ṣe pé arú ẹ̀sìn wọn ó ó dúdú ó dúdú dáadáa ṣùgbọ́n mùsùlùmí ni wọ́n wọ́n sì ń kírun ní. wọ́n sì ń gbìyànjú níwọ̀nba agbára tiwọn. ọmọkùnrin yìí wá sọ fún bàbá rẹ̀ wípé òun ti ní ẹni tí òun fẹ́ fẹ́ o òun ó sì mú un wá yọjú sí yín o bàbá rẹ̀ bá ní òun ò fẹ́ rí ọmọbìnrin yẹn ó lóun ò fẹ́ rí kí ló ṣẹlẹ̀ bá mi àní mo rí ọmọbìnrin kan mùsùlùmánì ó máa ń borí ó sì máa ń kírun ó sì wù mí èmi náà wù àtijọ́ sọ̀rọ̀ kódà agboolé wọn ibi báyìí ni aráàlú kan náà jọ ni wá bàbá ní òòlẹ́fẹ́ẹ́. ò lè fẹ́ ah, kí ló dé ẹ tiẹ̀ jò wá yọjú sí yín ní má jì ó wá o má jì ó wá ò lè fẹ́ kí ló ṣẹlẹ̀ gan-an tẹ́ fi ní mọ́fẹ́ òní tó ṣẹlẹ̀ ni pé ọlọ́run sọ fún mi pé ò lè fẹ́ ah, dádì mi ọlọ́run sọ fún yín pé mi ò lè fẹ́ ẹ níbo ni ọlọ́run ti sọ ọ́ tí mo ti lè rí ìka wọn ni kò lè yé ọ kò lè yé ọ ní ti ẹ̀fẹ́ sọ̀yún náà fún ọ ságbà pé o ò lè fẹ́ ní ọmọ yìí ló bá fi ọ̀rọ̀ ẹ̀ tó àwọn tó jẹ́ àbúrò bàbá ẹ̀ létí pé ohun tí bàbá àwọn mọ̀ sọ rèé àwọn àbúrò bàbá wọ́n bá tún lọ bá bàbá ọmọ yìí bọ̀dá bóò ló ṣe jẹ́ ó ní ò lè fẹ́ ni ó ní òun ti bá a ṣe ìsìnkọ́ rà ọlọ́run sì ti bóun sọ̀rọ̀ pé kò lè fẹ́ à. àìbáyàn ṣe ìsìnkọ́ rà ọmọ yìí ló yẹ kó ṣe ìsìnkọ́ra fún ara rẹ̀ ó sì lóun ti ṣe é àní ò lè fẹ́ ṣẹ́ ọlọ́run ti bá òun sọ̀rọ̀ pé ò lè fẹ́ ẹ ọ̀rọ̀ yìí ò níyanjú wọ́n sì ní grandpa wọ́n bá tún lọ bá bàbá bàbá bàbá àgbà ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ báyìí ẹ wá pé ọmọ yín kó sọ̀pọ́ọ̀tì ọmọ ẹ̀ gbólóhùn tí ń sọ pé ọlọ́run ò lọ ọlọ́run sọ fóun yìí gbólóhùn yìí tóbi pọ̀ grandpa náà dá sí i bàbá ọmọ ẹ̀ tún takú náà ni. Okay? nígbà tó wá yá ọmọ sà ń bẹ́tò lọ ọmọ ń bẹ́tò lọ ọmọ ń bá ètò lọ. wọ́n sá lọ yọjú sí ilé àná bàbá dúró sórí ọwọ́ tiẹ̀ ọmọ náà gba ọ̀nà míì Oyègúsí lé àná àwọn àna rẹ̀ wọ́n fa ọmọ fún un. lẹ́yìn ìgbà tí wọ́n fa ọmọ fún tán aláwọ̀ fi báríkà sí ákídù wọn oyún dé lẹ́yìn oyún òbí máa. ok bàbá rẹ̀ tún wá gbọ́ pé ọmọ tóun sọ pé kó má fẹ́ ó ti fẹ́ ẹ kódà ó ti bímọ bàbá rẹ̀ wá ọ wá ń fi èpè lọ́lẹ̀ wípé ẹnì yòówù tí ó lọ síbi súná ọmọ yẹn báyìí kásá báyìí ni ó rí fún un báyìí ni ó rí fún un torí pé òun ò fọwọ́ sí i. ẹ̀rù wa ń ba àwọn tó jẹ́ àbúrò bàbá àti àwọn asọ́mọgbé wọn pé à nígbà tí ẹni tó jẹ́ bàbá ẹ̀ gangan tó dóńdó pé kó sá mọ́ fẹ́ ọmọ yìí tó wá jẹ́ pé ó ti wá fi èpè lélẹ̀ lórí ẹni tó bá lọ síbi ìsọmọlórúkọ ọ̀hún ṣé wàhálà kọ́ lélẹ́yìí báyìí ṣé àwọn gbogbo àwọn àá sí ọmọ yìí ni pẹ̀lú bí ọ̀rọ̀ yìí ṣe rí yìí ọ̀rọ̀ yìí òun ló détí ìgbọ́ mi gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ọ̀rọ̀ ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń gbọ́ ọ ẹni tó bá sì ní ìbéèrè tó ní í ṣe pẹ̀lú ọkọ àti aya àti ẹbí wọ́n láǹfààní àti fi ìbéèrè wọn ránṣẹ́. ojú wo lẹ̀sìn fi wo kinní yìí ìdáhùn rèé o bí ó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹnu bàbá ọmọ ìyẹn bàbá ọkọ ìyàwó kò tayọ pé ọlọ́run ti bá mi sọ̀rọ̀ pé ò lè fẹ́ ẹ ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ burúkú gbáà ni ọ̀rọ̀ náà innahu kalimatu li kufru ọ̀rọ̀ kúfùrù ni ọ̀rọ̀ tí wọ́n ní bàbá yìí sọ pé ọlọ́run ti bá mi sọ̀rọ̀ pé ọmọ mi ò gbọ́dọ̀ fẹ́ ọmọbìnrin yẹn ah ọ̀ràn ńlá ni o <laughs> ọ̀ràn ńlá ni bàbá yẹn ti ṣe ọlọ́run ó ti ṣe ọlọ́run ó ti dá ọ̀ràn ní agbo Islam ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé ọlọ́run bá mi sọ̀rọ̀ pé báyìí báyìí ẹnìkan ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. ní agba àwọn ẹlẹ́sìn míì kò sí ọ̀rọ̀ tí ò gbẹnu tiwọn ìyẹn ò sì kàn wá ṣùgbọ́n wọ́n ní bàbá yìí wọ́n ní mùsùlùmí ló pera rẹ̀ irú mùsùlùmí wo ni ń ṣe tí ò mọ̀ pé ẹni tó bá sọrú gbólóhùn bá yẹn ó ti di kèfèrí. irú islam wo ló ń ṣe kíyàn sọ pọ́lọ́ ń bóun sọ̀rọ̀ àbọ̀mọlẹ́yìn ìlẹ̀rọ níní ìlẹ̀rọ òkúrọ̀ sọmọlẹ́yìn síkírù níní àbọ̀mọlẹ́yìn ajíbìkẹ́. torí àwọn òpùrọ̀ tí mo ti mọ ń bàdàn nù. àì máa sọ pọ́lọ́ ń bá mi sọ̀rọ̀ sísọ bẹ́ẹ̀ Allahu bí ó bá jẹ́ pé a wà ní orílẹ̀-èdè kan tó gbádùn ní abalẹ̀ ẹ̀sìn bí ó bá jẹ́ pé a wà ní orílẹ̀-èdè kan tíjọba ti dá ẹ̀sìn òdodo mọ̀ tó sì ń gbé ẹ̀sìn náà dúró tòfintòfin ẹ̀ ṣẹ̀rí gbólóhùn tí wọ́n ní bàbá yẹn sọ yẹn gbólóhùn yẹn hmm. bí wọ́n ṣe túwìtì ẹ̀ rẹ́ o wọ́n á pè é pé wá kí ló sọ pé ó ṣèdíwọ́ tó fi ní kí ọmọ rẹ má fẹ́ ọmọbìnrin yìí tó bá ní ọlọ́run ló sọ fún òun bẹ́ẹ̀ pé wọn gbọ́dọ̀ fẹ́ra wọn wọ́n wà ní ẹ lọ sí psychiatry hospital ẹ yẹ ọpọlọ ẹ wò tí wọ́n bá rí i pé kò kìí ṣe pé orí ẹ̀ gbálẹ̀. E kì í ṣe pé jẹ̀rọ sí lọ́pọlọ lójó wí ọ̀rọ̀ burúkú wọ́n wàá ní kí àáfàá tó jó ní mẹ́sìn kó sọ fún un pé lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ò tún ní bá ẹnì kankan sọ̀rọ̀ mọ́ ìbánisọ̀rọ̀ tí ó wà látọ̀dọ̀ ọlọ́run sí ènìyàn ó ti dópin ọ̀rọ̀ tọ́lọ́n fẹ́ báyé sọ ó ti sọ parí sínú alukur'an àlàyé ẹ̀ ti wà nínú hadith tó lálàáfíà ẹ ń bá wa tako eléyìí ó ti kó sínú kúfúrù tí kò bá tú bá wọn á pa nípa pé wọ́n pa kèfèrí wọn ò ní kírun sí lára wọn sì sin sínú ọgbà ìsìnkú àwọn kèfèrí ẹgbẹ́ rẹ̀ wọn sì fún ní àpẹẹrẹ àwọn tó sọrú ẹ̀ rí níjọ́hun tó ga sí pé wọn ò ronú tí ọwọ́ ìjọba sì tẹ̀ wọ́n tí wọ́n sì di ẹni tí wọ́n gé orí wọn fẹ́wù tí wọ́n gé orí wọn fẹ́wù wọ́n ka orúkọ wọn jáde fún un lágbága sọ báyìí rí tàmẹ̀dó sọ báyìí rí lámàrin sọ báyìí rí lọ́lọ́run bó ń sọ̀rọ̀ ẹnìkan sọ pé gbólóhùn kan péré lọ́lọ́run bó ń sọ ẹnìkan sọ pé kẹ́límà kan lọ́lọ́run bó ń sọ ẹlẹ́mìíràn sọ pé gbólóhùn méjì lọ́lọ́run bó ń sọ àtọ̀rọ̀ ẹyọ kan àti gbólóhùn kan àti gbólóhùn méjì àtọgbọ kan àtòdìdì ìgbé kan hmm. orí rẹ yóò di bọ́ọ̀lù tí wọ́n mọ̀ yí ńlẹ̀. irú àyè tó gba ilẹ̀ rọ̀ ilẹ̀ rọ̀ òpùrọ̀ ilẹ̀ rọ̀ òpùrọ̀ ògbólógbò òpùrọ̀ ògbólógbò òpùrọ̀ aṣọ òkùnsẹ́sìn ah àyè tó gbà á ọlá pé nàìjíríà ó jẹ́ state of uh, freedom of religion àyè tó gbà nù tí orílẹ̀-èdè nàìjíríà bá jẹ́ orílẹ̀-èdè tó dúró ti ẹ̀sìn kan ṣoṣo ẹ̀sìn islam tó sì ń lo òfin rẹ̀ ah! orí ilẹ̀ rọ̀ yóò ti lọ sọ̀n tiẹ̀ kó lágídí ń tiẹ̀ ó lágídí orí rẹ̀ ó ti lọ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń sọ pé ọlọ́run ló pe àwọn níbo lọ́lọ́run ti pè ọ́ òpùrọ́ ọlọ́run wo ló pè ọ́ ó ń jìbìtì lọ́lọ́run pè ọ́ níbo ló ti pè ọ́ ọ̀bùn onídọ̀tí atọ̀mọ́tàǹbà lọ́lọ́run pè ọ́ ìwọ lọ́lọ́run pè ọ́ bọ́lọ́n ti pè ọ́ àyè gbarọ́ àyè ọ gbarọ́ nàìjíríà dígbí nàìjíríà tí yẹn jẹ́ sí ń pè é lọ́lọ́run bí gúrú ló wà ń bẹ̀ òun òun ọ̀lọ́lọ́run pè òun ó lóun gangan lọ́lọ́run bẹ́ẹ̀ náà lóbìnrin kan lórí social media òun náà tún ní òun lọ́lọ́run pé mọ̀lẹ́kà lòun pòun lọ́lọ́run obìnrin wọ́n wà nàìjíríà ọmọ yorùbá ni. ǹjẹ́ mo lè rí fídíò rẹ̀ báyìí ọmọ Yorùbá ni àwọn wèrè ṣe á pọ̀ Nàìjíríà báyìí Ọlọ́run mọ̀ ṣàánú wa o ṣé nítorí àti jẹ yìí náà ni oúnjẹ mélòó lẹ fẹ́ jẹ tẹ́ fi kú ẹ̀ ń tẹ́ ẹ̀ lè jẹrin kan tá tẹ́ fi kú yìí ẹ̀ lè jẹrin kan tá tẹ́ fi kú ẹrin kan ẹ̀ lè jẹ tán. àìsọ pọ́lọ́ ń bá mi sọ̀rọ̀ lásìkò yìí ẹ ń bá sọ ó sọ̀rọ̀ tó sọ di kèfèrí tó bá mùsùlùmí á sọ fún pé ó ti kú ònú Islam ó ti kú nínú Islam ìmọ̀ bóyá mo lè rí fídíò <laughs> ìyá òun tó ń pèrè ẹ̀ ní màláìka tó ń pèrè ẹ̀ ìyá ìjákujàku báyìí. dàbí ẹni kí mo ti fi hàn wárí náà. so ká má fi ọ̀rọ̀ ọ̀lẹ́ sọ̀rọ̀. bàbá yẹn ò lẹ́rìí lọ́wọ́ o. ìyá ni ẹ o ìyá tí ń pẹlẹ ní ntí ọ̀jẹ̀. network ò mà sí o. anyway wàhálà àti ìyanu kókó ni pé bàbá èéṣe tó lọ́lọ́ ń bọ́ sọ̀rọ̀ pé kọ́mọ rẹ má fẹ́ irọ́ ló pa òpùrọ́ ni ọ́ òpùrọ́ ni ọ́ ló pa mọ́ lọ́hùn kìí ṣerú àṣẹ yẹn kìí ṣerú àṣẹ yẹn sọ wá rí gbogbo èpè tó ń ṣẹ ṣẹ mọ níwọ̀nba torí orí rẹ ní ń lọ. ìgbà tí wọ́n ní kọ́ mọ́ tẹ̀ láṣẹ òbí rẹ̀ lórí pé mọ̀fẹ́ lágbájá ó ní àlàyé mọ̀fẹ́ lágbájá torí pé lágbájá tó fẹ́ fẹ́ yìí kò mọ̀gú tẹ́sìn ìsìláàmù ọmọ tẹ̀lé tàbí lágbájá tó fẹ́ fẹ́ yìí ọmọ burúkú ni kírímínà ni tọ́ọ̀gì ni ọmọ tẹ̀lé ntí bàbá sọ ń bẹ̀ wọ́n ṣùgbọ́n o ẹ̀sùn fi kan ọmọbìnrin yìí pé kì í ṣe mùsùlùmí ò rí ẹ̀sùn fi kàn án ní abala ìwà ọkàn wàá jókòó wá ń parọ́ mọ́lọ́n pé ọlọ́run sọ fún ọ wàá sọ fún mi ibi tí ìwà àtọ́lọ́run ti jọ sọ̀rọ̀ wàá sọ fún mi. ọmọ rẹ ò gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ rẹ lórí tó dúró lórí hùn so sì rí ewu tí o dálẹ̀ ni pé ìwọ bàbá ọmọ yìí o fẹ́ di túbi túran tó rọ fẹ́ túnra yín nù torí pé àwọn tó so mọ́ ọ wọ́n á fẹ́ sá fún ọ wọ́n á fẹ́ sá fún ọ ọmọ rẹ náà yóò dẹni tí ó sá fún ọ torí pé bó o ṣe jẹ́ni tí ń sọ pọ́lọ́ ń bọ̀ sọ̀rọ̀ yìí tọ́mọ ẹ sì tọ́mọ ẹ ò tẹ̀lé irọ́ tó o pamọ́ lọ́hùn mo tiẹ̀ kírẹ́dìtì ọmọ òun dáadáa tí ò tẹ̀lé irọ́ tí bàbá rẹ̀ pamọ́ lọ́hùn mo mo fún ní kírẹ́dìtì ń bẹ̀hùn. sọ ma pé tọba rọmọ òun ọ̀fẹ́ máa bínú torí pé ó dàbẹ ni pé èṣù kan ti ń gbénú rẹ̀ èṣù ó ti ń gbénú rẹ̀ gbéṣù ọba gbénú rẹ̀ ò ní sọ pọlọ ń bọ̀ sọ̀rọ̀ náà ẹni èṣù bá ń gbénú ẹ̀ bí èṣù ṣe ń gbé inú ìlẹ̀rọ̀ ìlẹ̀rọ̀ tí ń gbénu gbó irúnmọlẹ̀ tí ń gbé onígàmbàrí irúnmọlẹ̀ tó níjọ́ tí n bá tó n bá pàdé mi ní wọlẹ̀ tó n bá na ọ̀pá sí mi ní wọlẹ̀ mo sì pàdé rẹ̀ ọba aká báyìí wọn á dorí kodò sẹ́rẹ̀yìn <laughs> òkúrọ̀ yìí ẹ̀ máa fẹ́ sẹ́rù bàyàn ẹ̀ máa fẹ́ sẹ́rù bàyàn ẹ sì mọ̀ pé a ọlọ́run ti sọ fáwa pé ká má bẹ̀rù yín ọlọ́run ti ní ká má bẹ̀rù yín a ṣe bẹ̀rù yín sọ́wọ́ yín ni kádàrá wa wà ní sọ́wọ́ yín ló wà ní. bí ìwọ bàbá yìí bá ń gbọ́ mi lálẹ́ yìí sórí ọkọ̀ọ̀kọ̀ ti ṣe ọlọ́run náà ìwọ gangan ló sí ọlọ́run ọmọ rẹ ò sí ọlọ́run o ìwọ gangan ló sí ọlọ́run ìwọ tó lè yanu sọ pé ọlọ́run ti bá ọ sọ̀rọ̀ ọlọ́run ti bá ọ sọ̀rọ̀ ah, wàlẹ́ òkúrọ́ ni ọ́ ah, tọ́lọ́n bá bọ́ ọ sọ̀rọ̀ jájọ pàdé jájọ pàdé tọ́lọ́n bá bọ́ ọ sọ̀rọ̀ sọ pé ìlẹ̀rọ̀ ọlọ́run bọ́ ọ sọ̀rọ̀. mo lọ bá aláàfin rẹ̀ ó dorí kodò wọ́n wá sọ fún un pé ilẹ̀ ẹ̀rọ kí mi ò jẹ́ sọ̀rọ̀ ó lọ́lọ́ ní kò mọ́ sọ̀rọ̀ sí mi ilẹ̀ ẹ̀rọ kò dájú pé ó kú re o torí ọmọ ọ̀rọ̀ pa gan ni ọmọ ọ̀rọ̀ pa ọmọ ọ̀rọ̀ pa oní tọ́ba nà pa oní ilẹ̀ ọ̀yanu yóò gbé mi mì. ọ̀rọ̀ rẹ̀ ò tiẹ̀ nítumọ̀ sí mi mọ́ná ọlá ìjọba tí ò sí ni gbogbo yín jẹ bíjọba ìsìláàmù onídéédé tó bá wà ní à èyí gan ò ní dán wò tí wọ́n bá ti mẹ́nìkan tẹ̀rí tí wọ́n gé orí ẹ̀ fíw tí wọ́n gé orí ẹ̀ fíw kì í ṣèbọn ni wọ́n lò idà ni wọ́n lò wọ́n fẹ́ wọ́n bẹ́sẹ̀ máa ń fẹ́ kele lè máa ń fẹ́ lóko náà ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì fẹ́ orí pe fẹ́wù pé ìyẹn sọ pé ọlọ́run bá mi sọ̀rọ̀ àbí ìyẹn sọ pé ọlọ́run pè mí ah ọlọ́run ò ní pè ọ́ ọlọ́run ò lè pè anybody ma kò lè pè anybody ma ẹni tí ó pè tó jẹ́ ní ìkẹyìn tí ó pè ní Muhammad ọmọ Abdullahi ó sì ti pè é ó sì ti fún níṣẹ́ ó sì ti gé ó sì gẹ́sẹ́ náà dé òpin aráàbò wá nìwọ aráàbò níyọ́ ọmọ yẹn ò ṣe òbí òbí ló ṣe ọlọ́run ọmọ yẹn ò ṣe òbí o based on that reason pé òbí tako ìgbéyàwó yẹn pẹ̀lú excuse wípé ọlọ́run ti bá òun sọ̀rọ̀ pé kó má fẹ́ wàlá òkúrọ́ ni òkúrọ́ ni. ọ̀ràn àkọ́kọ́ tó dánù ọ̀pàrọ̀ ọmọ lọ́hùn ọ̀ràn yẹn sì ní ọwọ́ kúfúrù tó o mọ̀ tẹ́lẹ̀ mo ti ń sọ fún ọ báyìí ó wọ so ọ̀ràn míì tó tún wá dá ni pé ìwọ gan o ti ṣiṣẹ́ bàbá rẹ̀ oní bàbá bàbá ẹ̀ ń sọ fún ọ pé kó o kó o já mi ń bẹ̀ kó o jáwọ́ ń bẹ̀ ọ̀tàkú bàbá ẹ̀ dúró sórí òdodo ìwọ dúró sórí irọ́. bàbá ẹ̀ ní kó kó ń bi irọ́ ọ̀ dáhùn ọwọ́ afẹ́kọ́ ọmọ tiẹ̀ kó tẹ̀lé wọ lórí rọ abadan má retí ẹ̀ owó ti ṣe òbí rẹ̀ ń tiẹ̀ nù wọ́n tó lọ́lọ́run bọ̀ sọ̀rọ̀ o ti ṣe òbí rẹ nù ó di méjì ẹ̀sùn kẹta òun ni pé o ti di túbìtú ràn láti máa sọ pé ẹ ń bá lọ síbi súná ọmọ ọmọ yẹn bí ó ṣe rí bí ó ṣe rí bí ó ṣe rí fún ni ó ti di túbitúran ọ̀ràn mi nìyẹn lọ́tọ̀ fún ọ àmọ̀ràn mi rèé tọrọ àforíjì kó o sì má sọpọ́lọ́ ń bọ́ ọ sọ̀rọ̀ mọ́ torí ìwọ́ tó lọ́lọ́ ń bọ́ ọ sọ̀rọ̀ lórí eléyìí ọlọ́run ló mọ iye àwọn kéṣìṣì míì náà tí wọ́n gbé wá bọ́ ọ tó ti má sọpọ́lọ́ ń bọ́ ọ sọ̀rọ̀ yéé parọ́ mọ́ tọ́lọ́mbà bọ́ sọ̀rọ̀ wá sí ayé kalẹ kó wá pàdé mi tàbí tọba ní ibi tí ń ti wá pàdé sọ mi ń wà ń wà ọ wà sọ bọ́lọ̀ sí ń sọ fún wa ọlọ́wọ̀n bọ́ sọ̀rọ̀ ọ̀gá yín lẹ̀rọ̀ ẹ mo sùn ah kìtì ẹ̀ ní o. ó ní mo sùn ẹ̀ẹ́n mo bá lálàá ọlọ́run bá sọ pé bí mo kàn ṣe lajú nìyẹn ọlọ́run bá pè mí ọlọ́run bá pè òun ilẹ̀ rọ̀ ilẹ̀ rọ̀ àwọn tí ń bínú rẹ wọ́n parẹ́ nì kọ́dún yìí tó parí wọ́n parẹ́ nì tọmọtọmọ tayataya ilẹ̀ rọ̀ ẹ̀ lẹ́yìn mi ìwọ ló tún kàn án olórí ibùsì á pọ̀ tó báyìí náà ọlọ́run ti mú yín alukurani ń bẹ́ńlẹ̀ àdìsí ń bẹ́ńlẹ̀ tá a fi máa já yín nírọ́ tá a fi máa já yín nírọ́ mẹ́rìndàgùlà mahamadu lọ̀gá yín mẹ́rìndàgùlà mahamadu tó dá ìjọ amadiya sílẹ̀ òun lẹni tó kọ́kọ́ sọ pé òun náà máa ń sọ̀yàn di ànábì ọlọ́run káyé tó wá dayé ṣé o Tìjàní ṣé o gbá ṣé o àwo kẹ́yìn kẹ́yìn wẹ̀rẹ̀ tó wá dìde lónìí kẹtọ́ mọ̀ sọ́pọ́ lọ́hún bá yín sọ̀rọ̀ ẹ yé sọ bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ tí máa ń sọ yẹn di kèfèrí ni ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ṣe é ti gbọ́ so bàbá yẹn kọ́ lọ o kọ́ lọ túbá kọ́ lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run pé kọ́ lọ́n foríjì ọ́. má tún sọ pọ́lọ́ sọ̀rọ̀ o sọ bẹ́ẹ̀ mọ́ o ọ̀rọ̀ burúkú ni o. ẹ jẹ́ kí a dúró ń bẹ̀yẹn lálẹ́ ẹ jẹ́ a dúró ń bẹ̀yẹn lálẹ́ yìí ní ọ̀la inshallah episode ninety nine la máa ṣe lọ́la inshallah mi ò tí ì sọ àkọlé òun náà ti lákọ̀ọ́lé ńlẹ̀ àsìkò ò lè gbà mí lálẹ́ yìí ni alẹ́ ní ìbárun mọ́ but àsìkò ò lè gbà mí lálẹ́ yìí ẹ̀já fi mọ́ lórí kéèsì méjì Allahu ṣàánú wa subhanaka Allahumma wa bihamdik ashhadu wa ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.